àwọn obìnrin náà lẹ́rìí lọ́tún lẹ́rìí lọ́sì kí wọ́n ń ṣe káràkátà gbogbo ọjà pátá kódà ibi tó pé ṣọ́ọ̀pù ni wọ́n ń gbà lára lé ẹ̀rí pé àwọn obìnrin ló pọ̀ ń bẹ jù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n lè jẹ́ ẹni tí kò máa ṣiṣẹ́ kan gbòógì ẹgbẹ́ lomi ó sì ń bẹ lórí pé kò tí ì di láago mọ́kànlá o nígbà tí ìyàwó tẹlomi ti dé kòtòǹgòrà láti odidi Ìbàdàn ó mórílé kó ń lọ sí Kánò ọkọ̀ òsì tí di láago mọ́kànlá. láwọn orílẹ̀-èdè kan tipátipá lẹ́ẹ̀fì rí ọkùnrin kan lódìdí ọjà ńlá tìjọba kọ kalẹ̀ àwọn obìnrin náà ni tòǹgbà tó bá ti rí báyẹn kò lè jẹ́ nǹkan tó yà á lẹ́nu táwọn ọkùnrin tí wọ́n bá rí bá a ti ṣe wí pẹ́pẹ́ ìyànjú tiwọn náà ni pé èyí tó lówó lọ́wọ́. Lo tó níṣẹ́ lọ́wọ́ nínú àwọn obìnrin làwọn fẹ́ fẹ́ kọjá ọkùnrin fẹ́yàwó obìnrin yìí wá lẹ́sìn ó ní ìtìjú tó ga ó ní ìwà tó sunwọ̀n àwọn mọ̀lẹ́bí ọkùnrin wá tó gbogbo mọ́mọ́ tiwọn ṣíṣerú ìyàwó tó ẹ̀kọ́ fẹ́ nù eléyìí ọ̀yẹ́ ọ̀ ọmọ ìyá aláṣọ ń bẹ ńlẹ̀ ọ̀fẹ́ ọmọ ìyá ń bàtà wà ọ̀fẹ́ ọmọ ìyá ń wóróbo ọ̀wà ọ̀fẹ́ tí ọmọ kówó fún ọ tí wọn náà máa rí owó yìí mú fi sàánù mọ̀lẹ́bí wọn lọ fẹ́ jókòó dèmí ńlé mọ̀ ń mọ oúnjẹ bọ̀ wọ́n sì ṣe fìtínà fọkùnrin títí tó fi kọ́ ọmọbìnrin lẹ̀ lẹ́yìn ìgbà tó ọmọbìnrin tún ti bímọ ọkùnrin torí kìí ṣẹni tó yẹ kó ọfẹ́ lọ fẹ́ o ẹni tí ọmọ forí sí tí ọmọ fọrùn sí tí ọjà alárùdà alẹ fún mọ̀lẹ́bí tiwa là ń fẹ́ kó fẹ́. A'udhu billah wọ́n túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ obìnrin nítorí pọ́ba lówó lọ́wọ́ wọn yìí sábà fẹ́ wọn nítorí kó lè bá a máa fowó ara rẹ̀ tọ́jú ara rẹ̀ àmọ́ nítorí káwọn lè bá a láǹfààní àti máa jẹun rẹ̀ ni. ìyàwó lọ́kọ́lé ọkọ ní ṣe landlord ìyàwó ló ra mọ́tò ọkọ ní í tẹ mọ́tò káàkiri ìgboro ìyàwó ní í dàgbọ́ lọ́rùn ìyàwó ní ń gbóúnjẹ sí lẹ́nu ìyàwó òun ní rán máa ń léèwé òun ní rán máa ń lé ikú ìyàwó sani alukólo fìlkól lè zọ̀wọ̀ òun ní bọ́kọ̀ ṣe gbogbo nǹkan aláìlèsè kan ńlọkọ torí ẹ̀. wọ́n máa ń fi obìnrin nítorí eléyẹn nítorí owó rẹ wọ́n sì máa fi obìnrin nítorí ìdílé tó ti wá ilé ńlá nílé wọn èèyàn ńlá làwọn òbí rẹ àwọn lèèyàn bí èèyàn ẹni bí ẹni a lè dárúkọ mọ̀lẹ́bí rẹ̀ téèyàn méjì mẹ́ta. kámá rẹ ni tó dá wọn mà ìmọ̀ wú gbogbo èèyàn bíi káwọn náà jẹ́ ọ̀kan nínú mọ̀lẹ́bí àwọn òbí rẹ̀ torí mọ̀lẹ́bí gba yìí nù mọ̀lẹ́bí gbẹ̀yẹ ni orúkọ wọn ó hàn níbikíbi ọlá ń ṣe fún ìdílé wọn pamọ́ gbogbo ẹni tó lóyún ẹni tí ò lójú gan yọ wàá wò láti nítorí tó bá fẹ́yàwó ń bẹ̀ òun náà yóò lè máa jẹ ọlá mọ̀lẹ́bí òun nítorí tó bá yọ síbì kan tó bá ní ìdílé ọlánsàn wọn náà lè dìde pẹ̀lú ìyàwó ẹ̀ tó ń ti pọ́lá kankan ọ̀sán lè tiwọn ìyá ń sàn ni ọlánsàn ni wọ́n máa wá jẹ tí wọ́n wá nǹkan ọ̀la ń sàn tí wọ́n bá ní kinní kan èèyàn méjì mẹ́ta ni wọ́n fún ẹ̀sìn àpò tí wọ́n máa ń pè nǹkan tọ́jẹ́ ti gbogbogbò ojúṣàájú máa sábà wọ bẹ̀ wọ́n máa bi ọ́ léèrè pé ìwọ tí wọn náà wá ń wá irú àǹfààní yìí ta bàbá tiẹ̀ wọ́n á dakọ̀ bàbá kan mọ́gòmọ́ọ̀ tẹ́nìkan ọ̀dà máa ń lò ọ̀dà ń bo nílé yín ilé yín náà mọ́gòmọ́ọ̀rún ilé yín náà kò sẹ́ńtọ́ mà àwọn ala làwọn èèyàn tó mọ̀ ọ́ àwọn èèyàn wo làwọn alábàáṣe rẹ o tún dárúkọ àwọn mọ̀gòmọ́ọ̀rún nìkan tẹ́kọ̀ àwọn náà kò mà wọ́n kàn sọ pé bọ́ síbẹ̀ àwọn èèyàn gidi wọ́n ní fún chánsì èèyàn lèmi náà ṣe mọ̀ fi ni òkè lórí tèmi náà wà màmá ń sápá nígbà tí mo bá rìn ọ̀dà kò bọ́ síbi kàmbẹ̀ ọ̀tí tó bá ìdílé ọlá ń sàn ẹ kọfì ẹ kọfì ha bóòlù ẹ̀yin jẹ́ ń bẹ̀rẹ̀ àná wọn ni mo jẹ́ ókè àná náà ò bá àdì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> àná náà bá àdì torí ẹ̀ àwọn èèyàn máa ń tó obìnrin torí irú nǹkan báwọn ó lè máa lo orúkọ ìdílé ìyàwó òun láti máa fi gbàṣẹ láti máa fi gba contract láti máa fi wá admission fáwọn ọmọ láwọn iléèwé láti máa fi gba ìfigbẹ̀yẹ láwùjọ mìíyàn gbogbo orí eléyìí máa ń ṣẹlẹ̀ tọ́ bákan náà wàlìjàmáàlì ha wọ́n á sì máa fi obìnrin tó yẹ wá rẹ̀ ọlọ́ọ̀rí ní ìsìn nígbà tí wọ́n fẹ́ fẹ́ yà wò alìsílám ó ní kó wò ó kó wò ó tó o ti wò ó ó ní ti wò ó lọ wò ó ìsìláàmù fẹ́ kó wò ó kí ló fẹ́ wò ẹ̀kọ́ sí ìkẹ́kẹ́ tó fẹ́ torí gbogbo yẹn náà ló lójú gbogbo yẹn náà lọ lọ́wọ́ gbogbo yẹn náà lọ lẹ́sẹ̀ẹ́ ẹnìkan ò sì ní lórí kọ́ lẹ́sẹ̀ kọ́ má láyà kọ́ má nìkùn yọ lẹ́sẹ̀ yóò ní tán èèyàn náà ni ntí islam ń pè ọ lọ sídìí rẹ̀ ń ni pé kó wo obìnrin yẹn wo bó o ló ṣe rẹwà sí kó wo báwo ló ṣe rẹwà sí nítorí ìyàwó fífẹ́ kò dàbí àpò rẹ̀ sì rírà ní ìsìtàbára àpò rẹ̀ sì ẹni tí ń tà rẹ ti sọ fún wa pé lóòótọ́ ti nàìjíríà lò àmọ́ kò lókùtà lẹ́yìn tí ṣe tú ta tú bẹ́ẹ̀ bá ba kó lókùtà òkúta ni wọ́n wọ̀n mọ́ ráìsì tó fi jẹ́ fifty kilograms ráìsì lè ní rẹ̀mí ọ̀rọ̀ òkúta tó bó ti ṣe jẹ́ pé ẹ ti tú un ẹ dà padà bẹ́ẹ̀ ni dà padà ẹ dà padà wọ́n á fẹ́ yàwó nìyí owó ọ̀rọ̀ adélé tó rírí tí ọwọ́ kọ́ lójú rẹ̀ ló bá rí pé káà imú eléyìí tóbi púpọ̀ imú rẹ̀ tóbi púpọ̀ sọ̀rọ̀ sọ pé máa lọ lé máa lọ lé yín torí mi mi mọ̀ pé ó mú títóbi báyìí ni ọ tẹ́bi ráìsì wá níyàwó tiẹ̀ ti bọ̀ sùúrù ló kù ló kù wọ́n sì ní sùúrù dára fa sùúrù lérè fa sùúrù èsì sùnyàn ọlọ́run ọlọ́wọ́ tọ́ba fẹ́ máa kí nìkan bí bàbá rẹ̀ ṣe ṣe sùúrù fún ìyá rẹ̀ náà fún ìyá tiẹ̀ náà bàbá tiẹ̀ ṣe sùúrù òun náà níbì kan bọ́yẹ́sẹ̀ rẹ̀ wọ́n máa wá bàtà fún wọ́n lè kiri gbogbo sọ́nbàtà lẹ́yìn tí wọ́n ní rí sáìzẹ̀ tẹ́wọ̀n pé bàbá rẹ̀ náà ṣe sùúrù fún ìyá rẹ̀ ó lè jẹ́ pẹ́sẹ̀ rẹ̀ ti tóbi ju tẹgbẹ́ lọ ó lè kéré ju tẹgbẹ́ lọ bàbá rẹ náà ṣe sùúrù fún yàrá rẹ nìkan ìwọ náà ti ẹ bẹ̀rẹ̀ nù. ìgbà tí islam wa sọ pé kò wo kò wo bí tí yóò ti jẹ́ pé rírì rẹ ó máa dùn mọ́ tí rírì rẹ bá jẹ́ ní ti ń dùn mọ́ ẹ̀ ní tètè súra yín wọ́n ní lọ wò ó tọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà ti rí àyàfi kọ́lọ̀ mẹ́jọ kọ́lọ̀ mẹ́jọ kókùtọ̀ bá wa. Hmm. ọkùnrin tó kùtà bá bá tẹ̀sí mọ̀pìlẹ̀ yàrá rẹ̀ mà ọkùnrin pupa rẹ̀ àdàmàdì ni dúdú nǹkan nìpìlẹ̀ rẹ̀ ibi tí wọ́n ti wá bíútì kàní wọ́n bíútì bíútì bíútì débi pé wọ́n fi ìkànnà kún ìkànnà wọ́n bíútì bíútì bíútì bíútì títí wọ́n fi ń fi èpò kan lẹ́jú ojú ọ̀rọ̀ dàbí ti mọ́sù àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n bíótì bíótì bíótì títí wọ́n pín kaná lọ́dà wọ́n bíótì bíótì bíótì bíótì bíótì títí wọ́n wọ́ hòhò jáde kékeré sálẹ̀ rí pé à àwọn ń bẹ́bẹ̀ wọ́n máa ti torí ẹ̀wọ̀ obìnrin fẹ́ obìnrin tóbìnrin kan bá jáde àwòrán rẹ̀ tó náà kójú ní dáìn sójú ni òtó wò ní àbí títẹ̀lé òun ní ọba àdìpọ̀ fẹ́ lé ń gbá ọfẹ lé ńlẹ gbogbo ẹni tó bá wá ó lè ló kéré sí nọmbà o pé èmi sí ọ ó ti ẹ̀fí mi díwọ̀n àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ lọ́mọ tí ń yà gbẹ́fà tó sòtú gbogbo owó túlẹ̀ bí pátákùn ṣe ń fẹ́ yìí òun náà ní sanra rẹ̀ dànù ìsọkúrò rẹ̀ wàá ju gbogbo ara yìí lọ akramakumullah ẹ wà rọrùn ó lè wá tàn jẹ. tó fi wá di late hour yọ bàndù ẹ̀yin náà lára ṣebí tí wọn náà bá rọ ọmọ kan fẹ́ ní ìsìtọ́ rẹ wà ó lè máa yìn kọ́ ọmọ pé ẹlẹ́sẹ̀ màláìkà tó ẹlẹ́sẹ̀ <laughs> torí lásán lé ní kan olójú Maradona Maradona abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ńgbà tó rí pé ọmọ yìí rẹwà bàjẹ́ lójú tiẹ̀ lójú rẹ ní iná làwọn ṣe ń sọ pé sẹ́ rẹwà yẹn amúrò nìsbì ẹwà yẹn níṣẹ́ ní máa jẹ́ wà lójú ẹni tọ́lọ̀ ń bá fìfẹ́ rẹ lọ́kàn kí wo obìnrin ojú ó yọ bẹ́ẹ̀ ẹwà obìnrin máa jásẹ́ wà lójú gbogbo ẹni tọ́lọ̀ ń bá fìfẹ́ rẹ sí lọ́kàn sẹ́mi kẹ́ni kẹ́nìkan ń kulé lórí ilẹ̀ yọ ọmọ sí tọ́tẹ́ bá ti rí èyí ah, sì rí tàpàtàpà so ẹwà yẹn amrún nisbi ìmọ̀ jásẹ́ wà lójú ẹni tí ọlọ́run bá fìfẹ́ obìnrin sí lọ́kàn má tanra ẹ̀ dànù ẹni tó bá ti wá ló ń fẹ́ ọ má má má lera kọ́ má tanra rẹ kó ní gbà já tètè gbà obìnrin pọ̀ títì kálukú náà kí ni wọ́n wá ọkọ ni wọ́n wá tí wọn náà bá wá róbìnrin tó rẹwà fẹ́ ó lè máa sọ pé you are the only cockroach in my cupboard cockroach báwo àyàn tí ẹ máa dá yẹn sí ni àbẹ́ ẹ máa pa wọ́n pa ni so tí ọlọ́run bá fi ìfẹ́ obìnrin sọkùnrin lọ́kàn wàhálà ìtẹnu rẹ̀ máa ń rùn yóò máa pé bọ́tà ni yóò máa pé òórùn yìí sì dáa pọ̀ òórùn burúkú bá yóò máa lọ da torí ìfẹ́ tọ́lọ́run fi sí ọlọ́kàn ni ẹsẹ̀ rẹ̀ ọba àti sakasaka burúkú tí ó fi máa yọ òwú lára sọ bẹ́ẹ̀ ó sì máa òkè kò sí tó burú mẹ́ torí pé ọlọ́run fìfẹ́ rẹ̀ sí ọ ní ọkàn wọ́n á máa fẹ́ obìnrin nítorí ẹwà rẹ̀ walidiniha wọ́n sì máa fẹ́ nítorí ẹ̀sìn rẹ̀ á máa wọ pé masha allah ìdíjí ọmọ yìí lákékeré rẹ̀ ọjọ́ máa tún so yìí pé ọlọ́run rọ̀ fẹ́ sí i ọjọ́ ọmọ tó ṣe pé ọkọ̀jú mẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọjọ́ ọmọ tó ṣe pé gbogbo ìmúra táwọn òbí rẹ̀ máa ń ṣe fún láti kéré ìmúra ẹ̀sìn ni ìgbà tó lọ́ọ́ tún dàgbà ìmúra ẹ̀sìn yìí náà ló mójútó wọ́n ń sasa wọ́n ń sọmọ àta àbámbẹ̀rì gbogbo bí tá a máa bá wọn náà níbi ẹ̀sìn wọ́n máa gbọ́rọ̀ ẹ̀sìn kọ́dà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ẹni tí ṣe irú àwọn eléyìí ó wá wú ọ tí ọmọ kéńtì wọ́n fi fẹ́ ó ń lẹ̀sìn oní ọ̀jẹ̀ bá bàrà lójú jẹ torí ẹ̀ èwo wa ni ká mú o ṣé yóò ni àbí ìyá tó tinú ìdílé ńlá wá àbí ìyá tó ṣe pọ́rẹ́ wà àbí ìyá tó lẹ́sìn èwo ni ká mú fọ́ọ̀bù fọ́ọ̀rù bìbẹ́ẹ́tì díìn anábìnrin yà jèrè fífẹ́ ẹni tó lẹ́sìn jèrè fífẹ́ ẹni tó lẹ́sìn anábì ọlọ́run tí ì sọ̀rọ̀ fẹ́nu ọkọjá pé experience lànàbì fi ń sọ̀rọ̀ experience rọ̀wò lẹ́gbẹ̀ẹ́ kọ́lọ́ ń sèyàn lànàbì rẹ̀ kọ́lọ́ ń sọ pé wọ́n máa yá ń tẹ́kọ́ anil hawa kìí sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyun yuha iṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ sí ní kí sọ̀rọ̀. ànábì ni jere fífẹ́ ẹni tó lẹ́sìn ajá yìí pé gbogbo àwọn nǹkan tá a ní wọ́n máa wò náà a máa mú obìnrin ọ̀tẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn ọkùnrin tó gbogbo ìwọ̀n yóò wò ó lè kò lè dàbí títẹ̀wọ̀n tọ̀rọ̀ tẹ̀sìn. torí ẹ̀ ló jẹ́ pé tí gbogbo èèyàn máa dùn wọn láti fẹ́ láwọn èèyàn gidi láwọn mùsùlùmí tó mójú tẹ́sìn láwọn ẹni tí ò ní fẹ́ ọmọ tẹ́kọ́ ọmọ fìyà jẹ láwọn ẹni tí ò ní fẹ́ níyàwó tẹ́kọ́ pátì bí aṣọ tó ti gbó ẹ̀sìn láti kọ́ ọmọ wa o ẹ̀sìn láàmójútó ẹ̀sìn yìí wá lọ́pọ̀lọpọ̀ kàkún lónìí ẹ̀sìn lọ́jà máa nǹkan tí ò wúlò lójú ọ̀pọ̀lọpọ̀ lónìí tọ́mọ wọn bá ń ṣẹ̀sìn à wọ́n fìtínà rẹ̀ kọjá àbíkí àfọ ọmọ tó ṣe é pé ọwọ́ ọ̀múra lásán ni o ọwọ́ ọ̀múra lásán tọ́lọ́pọ̀lọpọ̀ gan ti ń wọ jìlbáàbù ti ń wọ ti ń lo nìkọ́ọ̀bù bí yúnífọ̀m lásán wọn kà fún bí yúnífọ̀m lásán wọn kà fún wọn ò ti torí rẹ̀ máa hùwà mùsùlùmí wọn ò ti torí rẹ̀ jẹ́ni tó nítìjú wọn ò sì torí rẹ̀ jẹ́ni tó sọ́ra wọn wọ́n dà ọ̀pọ̀lọpọ̀ ò sì torí rẹ̀ sábẹ́ rẹ̀ ọmọ wa bẹ̀rẹ̀ sí ní wọ jìlbáàbù ìyá wa bẹ̀rẹ̀ sí ní dógungun ma pé ìran ìyá mi kan ò gbé eégún rí kò sì ní jórí rẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ táwa lè gún bẹ̀ sọma tí ń wọ sọtọ́lọ̀ ní kí wọ́n wọ̀ tí wọ́n bá jáde aṣọ ńlọ́sọ di eégún ọ̀dájú kórìí ìyá àwọn ò pé orí ẹ̀ dàrú ọ̀fẹ́ kọ́ máa rí ọ́sẹ̀sìn àbí ẹ sì máa pẹ́ ni tó bá rẹ́sìn tọkọ̀ láti ṣe kò sí tàbí ṣùgbọ́n ọ̀gàn mẹ́sìn ìgbà táyìn ọ̀fẹ́ kọ́ máa kò sí ọmọ nígbà tí ọmọ máa ń wọ aṣọ tó gbà rẹ̀ ẹlẹ́yìn ọ̀fẹ́ ìjọ gígé dànù ìjọ jíjó ná ọmọ dẹni tí pátá jáde yóò sì bẹ̀rẹ̀ sí ní lo kọ́mú ẹ̀tún wá níbi ẹ̀mú kan ọ̀dájú pẹ́yìn gan tí màlúkébílà tẹ̀ ń lọ. ẹ̀yin ò ní sí ọmọ ẹ̀yin kó dọ̀ máa bú káwọn ẹni rí ọ̀fẹ́. ẹ̀yin ní sí ọmọ ẹ̀yin kó dọ̀ máa rí kẹ́ni bú gan yọ̀dọ̀ rẹ̀. sọ irú ìtàlẹ̀ yín fẹ́ kọ́ fi ọmọ yín nítorí ní paríparí bàbá kan sí tí ó fi ọmọ rẹ̀ ọkọ náà ni ó nì ẹ jẹ́ káwọn ọmọ ẹ̀yin ọmọ ẹsẹ̀ sìn ẹnikẹ́sìn ọ̀rọ̀ wọn lọrùn torí pé ẹni lẹ́sìn lànàbí ti àwọn ọkùnrin àlùmọ́ rẹ̀ lójú kòkòrò fún wọn máa fẹ́ nígbà táwọn ọba wa fẹ̀sìn kọ máa wa náà ni pé ẹni gidi tó nínú Muhammad wa kò ní rírú ọmọ kó wù fẹ́ nígbà gidi ọba sì fi ọmọ ẹni rádaràdà yóò padà di nǹkan àbámà akramakumullah ẹni tó lẹ́sìn wọn ni ká ọ o ẹni tó lẹ́sìn wọn ni ká alọ àlọ́ kọjá sọ wípé ànábì sọ̀rọ̀ ni látara experience kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ torí pé iṣẹ́ tọ́lọ̀ ń fi ránṣẹ́ kọjá experience ìyẹn ni pé ọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ́nu kẹ́ ẹ mọ́ bá àpàdà dẹni tó kábàámà lẹ́sìn ni kẹ́ ẹ fẹ́. ẹ̀yin náà bá wa gbé yẹ̀wò ẹnikẹ́ni tó lọ fẹ́yàwó nítorí polówó ilé wọn ò ní tòrò nítorí pé nígbà tí ìbá ti ṣe pé obìnrin náà ò ní làákàyè níbi tó jẹ́wọ́ rẹ̀ dé tó ló fi máa fura pé ọkùnrin yìí ọ máa rò pé mo gọ̀ ni ọ̀n ah, ń gbowó lọ́wọ́ mi ò ń gbowó lọ́wọ́ mi ò ń gbowó lọ́wọ́ mi ah, ò pínlẹ̀ ọgbọ́n mo jáde ni. mo fún ẹ lówó kọ́ bá mi fi ralẹ̀ àrílẹ̀ àrówó ọ̀rọ̀ alẹ̀ mo ní kọ́ máa kọ́lé adébẹ̀ àbá nǹkan kan lórí ẹ̀ o kì ọ̀rọ̀ mọ́lẹ̀ pé àsúrù ló ṣe o lọ́rọ̀ pé lọ́kọ rẹ èmi sì ni bàbá àwọn ọmọ tó ń bí ó ṣe pọ́ ọba pọ̀ ọba pariwo ta ọ pariwo ara rẹ̀ ó níbi tóbìnrin ó ṣe sùúrù dè yọ padà mọ́ ọ nígbèwìrì yọ padà mọ́ ọ lólè yọ padà mọ́ ọ ládàáwò ọkọ òsì sí tàbí ṣùgbọ́n ilé ò ní tòrò ẹ̀yin náà ń kọ́ ìbọ̀kùn lẹ́yìn ẹ̀yin ọkùnrin tẹ̀ ń gbọ́rọ̀ yìí tó bá jẹ́ pé ẹnìkan gbowó lọ́wọ́ tìyín náà ń gbà á jẹ sẹ́yìn ọ̀fẹ́ràn rẹ̀ ẹ̀yin fẹ́ràn rẹ̀ kápẹ́ wọn náà wà ń dalẹ̀ bẹ́ẹ̀ sì máa ń sojú kòkòrò mo fẹ́ lọ lóyìnbó mo fẹ́ lọ lóyìnbó yẹn ètò wa lọ sí Germany ọwọ́ tọrọ kọ́bọ̀ tó ń rí tọ́ǹdà bàbá ńlá yà ń Germany náà àbúrò pé wọ́n jí ya lọ ọ́ jí àtórí rẹ̀ ọ̀fẹ́ pa so ọ wa lọ Germany ọwọ́ tọrọ kọ́bọ̀ tó yọ̀ tó ń kó ránṣẹ́ sẹ́nìkan káàtì ẹ̀pẹ́ bọ̀dá rẹ̀ ni tó káàtì ẹ̀pẹ́ dáàdì rẹ̀ ni kámẹ́sẹ̀ tí sọ ara àta bàá mi owó yìí tó bá ti tẹ̀yìn lọ ẹ bá ń ralẹ̀ sádùúgbò tí ọjọ́ àdúgbò tọ́ so fọ́tò ilé kan tí mo rí ní Germany irú rẹ̀ mọ̀ ń bá ń kọ́ bàbá ní òbúrò ó sì ti kówó ránṣẹ́ débi kó tó ralẹ̀ wọ́n là ti ralẹ̀ o àti lọ sọ́ọ̀fì rẹ̀ ló bá ní sọ̀sẹ́ lè ya fọ́tò sọ́ọ̀fì yẹn ń sẹ́ ó ti tó parí wọ́n ní à nǹkan ìyá ńlẹ̀ nǹkan ìyá ńlẹ̀ táwọn bá sàtì rówó máa kó ránṣẹ́ á máa fi bá sìn lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ àti wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ wọ́n ń jẹ́ ni wọ́n ń jẹ́ ni wọ́n là ti kọ́ léwu àti kọ́ dé ibi dẹ́kìn afẹ́ dẹ́kìn so ó kó ránṣẹ́ gan torí irin tí wọ́n ní ìsìn o àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ lọ́ba tó kó wọn sẹ́ ó tún múra sísẹ́ lọ à ń tẹ náà mẹ́sẹ́ àfa gbogbo owó tó kó ránṣẹ́ ńjọ́ tó délé tó tiẹ̀ ní kọ́ lọ wo ilé tí dáàdì ń bọ̀ kọ́ ẹ èrè ìlú òyìnbó bàbá bá ní àárá lẹ o dípò kó akọ̀lé sùúrù ló ṣe o òfin wa lé ká máa wá kọ́lé kí ni káwọn máa jẹ báà mi báà mi pé rẹ sùúrù ló ṣe <laughs> ṣé ìwà lọ́wọ́ pé tó ó gbósùbà fún bàbá pé bàbá tí ọ̀gọ̀ àbọ̀ sọ pé ah wọ́n ní kò yá mi lẹ́nu bá wọ́n lẹ́nu tó rẹ̀ dà kọ́ mọ́ fi tó bínú ẹni abínibí ẹni ó bí ọ gan wọ́n wùlọ ẹni abínibí báwo ẹni ó bí ọ lọ́dọ̀ ọ̀yì bọ́ọ̀ bá fẹ́ mọ́sẹ̀ sùúrù ilé rẹ́díò ni ọ lọ. ok irú bàbá àwọn tó tún fowó lọ ọmọdé mi ọmọ sọra ni ẹ bí ẹlòmíràn lọ́dún mi sáà bàbá ọ̀hún gbẹgbẹ́ kọ́rọ́rùn kọ́rọ́rùn nǹkan ti lé tí gbogbo owó tẹ̀ wọ́n á fi ń jẹun bẹ́ẹ̀ ni ó ah, bí ọ̀hún ọ̀bá ṣe kó wálé báyìí ẹ ti máa sọ. tó o fún wa ni ìwọ náà wàá ń gbowó lọ́dọ̀ ìyàwó àbẹ́rẹ́ rí nǹkan náà wàá ń gbowó lọ́dọ̀ ìyàwó ṣé ìyàwó náà ọ rọrùn kó máa lówó lọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé ẹni tó ní táyì padà àgbà bá dé sí àìní máa dé ńjẹ́ tí ìyàwó ọba lówó máa kọ́ oúnjẹ ń sì ń ṣe sùúrù ńjẹ́ tí ọba sówó máa ṣe ó túlẹ̀ àbò ní túlẹ̀ ó túlẹ̀ pé níta àti torí rẹ̀ fẹ́ ọkùnrin níbẹ̀ mà ó ṣe sùúrù ni òun ọ̀fẹ́ ọmọ ìfẹ́ yìí ò ní lọ títì ibi táǹtì ti mà ẹni nínú àmì táǹtì fi máa ma ẹni tó fẹ́ ìyàwó nítorí owó rẹ̀ òun náà ní pé rí ọ̀pọ̀lọpọ̀ tí ìyàwó bá jẹ́ pé ń tajà ṣọ́ọ̀pù ìyàwó ni ọkọ máa jókòó sí gbogbo gbà kìí sòun ló ní ṣọ́ọ̀pù tí wọ́n máa jókòó sí gbogbo gbà wọ́n ní afẹ́ ah, ra bisikíìtì kábíyì pálí mẹ́ta bàbá kúdí ẹ bá gbé <laughs> òun náà bá gbé so Ọ tá a nídìí ọṣẹ sunlight ni a ogun abẹ́ lọ́ba àwọn gbé stọọ kílọ̀bù mi tó ń yọ sọ pé òun ò lè gbé kunlé mu tí máa jókòó sí ọdọ ìyàwó torí dúkìá tiẹ̀ ló ṣe àwọn eléyìí ẹlòmíín wà pé ń jókòó ìyàwó o torí pé ta. tẹ́kọ̀ àwọn yóò tún máa gbowó ẹ bá ní gbé páálí kiri ẹ bá ní gbé páálí kiri àbí òye tòǹgbà tóun náà sì níbi tí ọmọ lọ níta ń jókòó tì ní mo pé <laughs> so àmọ́ bóyá yìí náà lè ṣerú ẹ̀ hmm. so ẹni tó bá fẹ́ obìnrin nítorí nǹkan ọwọ́ rẹ̀ èyí ń gbè yọ dànù ìfẹ́ yẹn kìí dànù kọ́dà bówó ọ̀tán lọ́dọ̀ obìnrin obìnrin lè padà gbọ́n mọ́ ọ lọ́wọ́. ẹni tó sì fẹ́ obìnrin torí ìdílé rẹ̀ ẹ mọye ìdílé tí wọ́n ń fìgbà kan pè ní ìdílé ńlá tó padà di ìdílé yẹpẹrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá sọ pé nù ìdílé lèèyàn ti wá à àwọn ọmọ wo ni pé masha allah ẹsẹ̀ bí kèé sèyàn fi ti yín la quwwata illa billah tó yẹ pé nínú ilé ayé yìí náà láwà tó tó ọmọ tìyàn láti sọ pé bẹ́ẹ̀ ló ń ti wá nítorí pé ẹnìkan nù ìdílé òun ó lè hu abú kan tí ó padà wàá ba gbogbo orúkọ rere ìdílé ntìní látọdún gbọọrọ tí ó padà bàjẹ́ ó náà lè bàjẹ́ ẹni tó ń sì fẹ́ nítorí ẹwà rẹ̀ ẹwà gbogbo ní ìgbìpa ìgbà wo ni ẹwà ó fi padà di ńtọ́ wọmi tẹ́nitọ́ rẹwà ó di òbù rẹwà ṣe bẹ́ẹ̀ yàn náà ni ìwọ náà tẹ́lẹ̀ tí ìbá ti pé fọ́tò ọ̀dà tọba wo fọ́tò táwọn bàbá rẹ̀ yà fún gba rondo rẹ̀ nígbà táwọn ò tí ì mọ̀ pé fọ́tò ọ̀dà tí bàbá rẹ̀ àbí màmá rẹ̀ wá fi hàn ní ìsìnkú ìwọ ni ó nígbà tó wà ń rondo tó wà wojú rẹ̀ ní ìsìnkú káì ojú èèyàn ti ṣe sáfùsáfù ìjọ ń tó ìjọ ń ti tójọ́ mẹ́ta ó ti pẹ́ láyé wọn náà ti di bàbá. Allahu akbar torí pé wọn náà ti ń gbó ó ti ń gbó kódà nǹkan púpọ̀ ló ti fi gbó nǹkan púpọ̀ ló ti fi gbó ìrìn rẹ ọ̀jọ̀ rìn má ìjókòó rẹ ọ̀jọ̀ jókòó má ohùn rẹ òjò òun má ìṣe rẹ ọ̀jọ̀ ṣe má bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ojoojúmọ́ ńlá ńlẹ́ tí ti ṣe wà lánàá tẹ́ bá wá wojú ebójú náà máa sábà wò pé tọrẹ wà àbí ọrẹ wà obì tó bá jẹ́ pé kìí ṣe ìyàwó rẹ̀ ni ló lè máa wò pé ah, ah, ẹ ń kàn yọ bí ọjọ́ lójoojúmọ́ ni gbàtí èsè ìyàwó rẹ̀ tó bá yọ bí ọjọ́ báwọn torí pé wọ́n ń wo ó ń wò gbogbo ojú sí wò dáadáa wò pé ah, gbogbo àtíkè gbogbo àbí ẹ̀yin ò ti fẹ́ yàwó fa so ẹ mà gẹ́ẹ̀tì níjà ẹ bá fẹ́ yàwó wọ́n mọ̀ pé gbogbo àtíkè gbogbo ah, Allahu akbar ike gbogbo àtíkè ló kù tuntun jẹ́ kó dúró dúró mo rò so wọ́n mọ̀ wọ́n pé à ah, wo máa rọra sọ̀gì rọ̀ o máa rọra sọ̀gì o má fi àtíkè bójú ara ẹ jẹ o so yẹ́n bá ti ń dàgbà kó ní ọgbà pé mo ti ń dàgbà torí ẹ̀ máa sọ pé ọba ya kò ní pẹ́ kò ní jìnnà ojú ọ̀fà bàmú irú bàmú ògùn mọ̀ sọ́ra yìí sẹ́nìkan máa fi wá sí ẹ pé ah, ọ̀fà bàmú tẹ́ pọ̀ la tọ́ba ti ń dàgbà tọ́ ń dàgbà tọ́ ń dàgbà ó rí sẹ́kẹ́ rẹ sí kí ni tọ́fà bàmú ṣe á ah, wọ́n yìí sì fà bàmú lù tiwa àló ti dé kó ti dé kó bàmú torí ẹ̀ lẹ́sẹ̀ rí obìnrin tó bá ti dàgbà débì kan báyìí tí ojú tí ó ń wí jọ ẹ̀kẹ́ rẹ̀ ń bí ẹjọ́ rẹ́rìn wò ẹ̀kẹ́ tí bàmù ti yọ mí ni ké lé ọjọ́ orí ló tó bá o. àwọn oní cosmetic àwọn ń ra àwọn obìnrin mú bàjẹ́ sẹ́rí gbogbo ojú ń wí jọ èèyàn ti ń lọ fifty ó tún ti ń kílíkì sixty kẹ̀kẹ́ ojú wo wa lọ fẹ́ kọ́ máa dán kọ́dà forty ojú wo lọ́n fẹ́ kọ́ máa dán kọ́nà ń gbà mí thirty eight ojú wo lọ́n fẹ́ kọ́ máa dán torobìnrin mi ọmọ àdúnú pé ọpẹ́ ní kọ́lọ́ àmì ò tí ì dé fifty tí wọ́n sọ yẹn àbí òye kéènì ń bọ́ ń bẹ̀ ẹlòmíì thirty four thirty five thirty six thirty seven thirty tó títí ń hu sàtà. àkàràmọ̀kọ́mọ́ àwọn wá rí wọn mú wọ́n ní àwọn ojú ń wíjọ àwọn para wa tí lé lọ́ọ́ téèyàn ó ti gbàgbé kó tiẹ̀ ti dójú òun rí òun náà ti ti jọ o wọ́n dàbí oògùn yẹ̀yẹ́ táwọn Yorùbá náà máa sọ tí wọ́n máa ṣe ni wípé ṣèwé dàgbà àbí sàgbàdéwé sàgbàdéwé sàgbàdéwé táwa ni tí awọ bá jẹ́ pé wọ́n ti bọ́ ọsọ awọ àgbàlagbà di tèwe eégún rẹ̀ ńkọ́ wọ́n bọ́ ọsọ náà di tèwe ẹni tí wọn ti kẹńjẹ kẹńjẹ kẹńjẹ ojú wa báyìí sì ń dán ẹn kọjá sáré ta torí pé ẹni ti dàgbà ti dàgbà irọ́ ló kù irọ́ ló kù wọn kọ́ lo vaseline rẹ kọ́ fi rárá àbí òye ọ̀hà lọ wó oògùn rọ́ọ̀kan pé ẹ ṣàgbàdì ewé torí ẹ tẹ bá fẹ́ nítorí ẹ wà torí pé èèyàn ní gbogbo wa tí wọ́n bá ń bú obìnrin pé ọ̀rẹ́ wa máa ìwọ ń kọ́ kó nìwọ náà rí njọ́ tó fẹ́. torí bá ń ṣe ń dàgbà ń là ń dínkù à ń dínkù lẹ́wà à ń dínkù ní ṣíṣe rí à ń dínkù gbogbo wa ẹ ẹ wọ àwọn eyín ẹnu wa ń kọ́. eyín kálukú ṣe bí lọ́ mẹ́nu rẹ̀ gún ńgbà bá yá eyín ọmọ yọ ọkọ̀ kan ìyẹn ọmọ ayọ kan ya ni gbà náà ti ń ka yín ni ah, àná wọn bí mi mo rò kó yé pé yorùbá náà ni àìsí yín ká à ń torí pé ọmọdé ti ń ka yín ọmọdé á máa yín náà ni. tọ ẹ lọ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sọkùnrin kìí sábà nǹkan tí èèyàn máa sá fún ní ìsìnká <laughs> kí ni bẹ́ẹ̀ mi kí ni bẹ́ẹ̀ mi sọ̀sá ti máa rówó nálé ìyàwó rẹ kò ní dà lọ títí pé kí ni pé yín kájú bẹ́ẹ̀ lọ ẹ̀sá ti máa mọ wá. ìwọ ọkùnrin náà ní ìsinyìí báyìí ká pé ìwọ ni irungba rẹ ní ti ń funfun irun orí rẹ ní ti ń funfun gbogbo ẹ̀ ní ti ń funfun ìyàwó rẹ ò ní dààmú lọ títí. ike à èmi ọmọ yín arúgbó àbí òye ọ̀dọ́ lèmi sì kà ń fún ọ torí pé ìwọ náà lọ kọ́ ọ ẹ jẹ́ kí ìyàwó òrùn funfun ká tẹ wo bó ṣe declare state of emergency <laughs> irun funfun kan bẹ́ẹ̀ wọ́n mú wa ká ni èmi ọjà ọjà kìíní ó ti ń dàgbà ní ẹ̀ ọpẹ́ ni fọlọ́ pé ewu bọ́ ọ láyé <laughs> so yọjà ni pé èmi ò lè jẹ́ kí ewu kọ́ bá tèmi jẹ́ bọ́ ọ bá ti já dípò ẹ̀yọ̀ kan mẹ́ta lè yọ ẹnì kóbìnrin lọ bá bàrà gbogbo nǹkan ọkùnrin kékin bàbá ti gbọ́ agbó náà mi ẹ̀hẹ́ obìnrin ọmọ ọkọ èmi ọ̀fẹ́ gbó nísìn níjò ní nǹkan tí ń fi para èèrí níbo wọn bá ń gbé sí níjò ló lè dájà alẹ fọkùnrin pékin ni nígbà tí èso pé ọkùnrin ti ń ṣe bí obìnrin ni wọ tí lọ fẹ́ máa para sí ẹ̀wọ́ ọkùnrin pékin ni ọlọ́ọ̀ bá mú. bí para obìnrin bá tán wàhálà dé àròdì à ó dé o àtijọ́ ni ó ti máa sọ lówó para torí òun ọ̀fẹ́ sá lójú rẹ kọ́ mọ́tì pé ẹ ti lọ gbẹ́ lómi wá abẹ́ rí nǹkan mẹ́ sòtọ́ bá wá jẹ́ báwọn ẹ wà ní gbé tán ọkùnrin sì burú bàjẹ́ ìwọ náà lọ jẹ wa rẹ̀ títí tó fi di nǹkan mi ìwọ náà ló tún sọ pé kó wù ọma lọ́pọ̀lọpọ̀ fi máa ń pààrọ̀ omi bá tí ó lé lọ tó tún fẹ́ lómi yóò tún wá lásán kàńtà tuntun yóò tún fẹ́ yóò lé lé lọ yóò tún fẹ́ mi yóò tún lé lé lọ yóò tún fẹ́ mi lé. tọ́ba jẹ́pẹ́ wà náà ni ó lè jẹ́ pé ní tí wọ́n padà parí ẹ̀ náà nù àmọ́ ẹni tó lẹ́sìn ẹ̀sìn máa ń sọ̀yàn di tuntun lójoojúmọ́ ni tó bá pẹ́ sìn obìnrin bá ní ó rí i pé ọmọ bàbàrà làákàyè ọmọ bàbàrà àgbọ́yé rẹ̀ ọmọ bàbàrà ẹ̀sìn tó mọ̀ tó bá dánu lé pé alukurani ní bá ń ké tó sì máa ké dáadáa pẹ̀lú tẹ̀síwì à ah, ibikíbi tó bá wà tó ń dọ́ ọmọ ẹ̀sìn Allahu Akbar à ah, èmi lọ́wọ́ ń bò lélẹ̀ owó ọ̀lẹ́ mọ̀ ń gbà tó ọ̀ka kí ó kún bàbá rí nǹkan mẹ́ kìí ṣe kí òwúrọ̀ tẹ̀ máa ká ẹ o bí àwọn sóbi láì kí làwọn sùn. <laughs> tó ẹni tó ma tí ó gidi wàláhì ó ó tiẹ̀ ó dúpẹ́ fọlọ́ kọjá sí sọ pé ah alihamudulilayi tí o bá jẹ́ pé lè mọ fẹ́ ńkọ́ ẹ̀sìn ó máa ń jẹ́ kí èèyàn rẹwà ìsìn ìyàwó rẹ̀ mẹ́sìn ó sì lẹ́sìn òun lè mú báwọn obìnrin tí ń kọ́ àwọn obìnrin lẹ́sìn ọ̀dọ́ àwọn jókòó ní kọ́ wọn ẹ̀yà alágbájá ẹ̀ka alámúnáṣírá ká gbọ́ kápẹ́ ti ké pátí àtànù sọ̀dá ẹ̀fà alámúnáṣírá fún ọ̀nkà oníkèsè báyìí báyìí lẹ́kẹ̀ báyìí lẹ́kẹ̀ báyìí lẹ́kẹ̀ ẹ̀yà bọ́ wájú ẹ̀sàlù alákárí Allahu akbar ọ̀gọ̀dà bíi kúrúǹtì olódo tọkàn rẹ wà lásán rí ìjọ tí nǹkan bá dàrú á rí nǹkan wò mélé la ṣe à alímọ̀ ni wàá lè lọ àmọ́ kúrúǹtù ojú kàńtà náà ní kékeré ni ẹgbẹ̀rún ojú sáwọn títì mọ́lá. so ẹni tó sì lẹ́sìn ẹni kó jogún yọ bẹnu pé tó ń wá ìmọ̀kúnmà ń wá mọ̀kúnmà ń wá mọ̀kúnmà ọ̀rọ̀ tí ń sọ lánàá kí ó ti ń ké lánàá tí ń jọ yín lójú tẹ̀sí ń kà á kúnyun ẹ rí i pé lónìí èyí tẹ́ tún gbọ́ lẹ́nu rẹ̀ yóò ti tàná lọ. Allahu akbar. so irú ẹ̀ ń tún lẹ́sìn ní kẹ́ o ẹni tó lẹ́sìn ní kẹ́ wá tí ọba jẹ́bẹ̀ anábì ní ọwọ́ yín yóò kún fi pẹ̀ ó di òmúlẹ̀ mọ́fo ìyẹn ni pé bá a bá torí dúkìá obìnrin fẹ́ amófo tá a bá torí ìdílé rẹ̀ tó ti wá fẹ́ amófo tá a bá ti torí ẹwà rẹ̀ fẹ́ amófo ọ̀dà ẹ̀dá kùn sọ́wọ́ aburú ó yẹ pé ẹ̀sìn ló ní ó ní kókó tí mo ti torí rẹ̀ fẹ́ àmọ́ tún wá ní owó kùn ó tún lẹ́wà kùn ó tún ti dílé ńlá jáde kùn a sọ pé khayrun ala khayr òòrè ló kún òòrè fún ọ. tí ọba láwọn dáadáa yẹn kún ẹ̀sìn oríire ló kún oríire mọ́jọ wa jẹ́ pé nǹkan lásán ló ní kọ̀lẹ́sìn kí la fẹ́ fi ṣe. kí la fẹ́ fi ṣe ń gbò náà ni ìmọ̀lẹ̀ rẹ̀ di nǹkan tó so tó eléyìí tó ń tipa nàbì sallallahu alaihi wasallam ó náà mà ikú yọ bẹ́ẹ̀ nù àwọn obìnrin láyé táwọn jẹ́ mùsùlùmí àmọ́ tí lẹ́sìn ẹ̀sìn tá a pè ń kókó àwọn lè má kó sì máa gbìyànjú láti ní àmọ́ wọn ò ní nǹkan míì ni wọ́n ní ànábì ò kó wọ́n má fẹ́ wọn o ànábì ò kó wọ́n má fẹ́ wọn o àmọ́ fẹ́ wọn ní bẹ́ẹ̀ level tóró ò ní fi rí nǹkan gidi kan mú jáde òfo iná lọ́padà fi mú jáde àmọ́ tọ́ ẹ̀yin náà bímọ o tọ́ ẹ̀yin náà lè máa gbéǹgbé tọkọ àtayá o ṣùgbọ́n kò lè dàbí tẹnitọ́ lẹ́sìn. kọ́nà ń gbà mí gbàtọ́ pé kúrúǹtù ni wọ́n olódò nìyàwó rẹ ẹ tún mọ fàwọn ẹlẹ́sìn ṣe yẹ̀yẹ́ yà kúkú mẹ́sìn tán láwọn ń ṣe tán dá kínní kan bójúmọ́ ń tanra wọn dànù ṣé ìgbésí ayé tí wọ́n wá jọ tiwa báyìí má táwọn lóúnjáde ọkọ mi tòǹgbà wọn kí báwọn ṣe máa fàwọn ẹlẹ́sìn ṣe yẹ̀yẹ́ lẹ́nu ají àjẹ tí ọ̀dára rẹ̀ mọ̀ pé à ń jẹun tòǹtòrí di eléyìí ẹni tó lẹ́sìn anabi fún lọ́lá pé nìka fẹ́ lórí ẹni tó ní nǹkan mi eléyìí túmọ̀ sí pé ẹ yẹ kí gbogbo wa ká múra ká múra kó le ká fẹ̀sìn ká fi mọ àwọn ọmọ wa ká múra kó le ká rí pé àwọn ẹni tí wọ́n lẹ́sìn làwọn ọmọ wa ń bá ṣe ká múra kó le gbogbo ọ̀nà tá a gbà. táwọn ọmọ ó fi kọ́ nípa ẹ̀sìn tó fi mọ̀ nípa rẹ̀ ẹ̀jẹ̀ asánà rẹ̀ kọ́mẹ́jẹ pé gbogbo sánà rọ̀ torí ilé ayé torí ilé ayé tá à ń bá ká iná làá bá ká kí ọmọ jẹ pò ń lọ́fọ̀ ara rẹ̀ bá rẹ̀ wa ẹ̀bùn ní tọ́lọ̀ ń bùn wa wa bá ti àti bí wọn àmọ́ kú ká tún wọn sí ẹ lè má wà nípò ẹni tó lè dọ́mọ rẹ̀ kọ́ torí pé ẹ̀yin náà mà ẹ fi sílẹ̀ ẹ̀kọ́ gidi tí ó ti kọ́ nípa ẹ̀sìn ẹ̀sìn mẹ́jọ ajẹ́kẹ́sìn wọn mọ lórí ó lásán ẹ̀jẹ̀ ajẹ́ kí wọ́n mọ̀ tó mọ orí táwọn ń bọ̀ ẹ̀jẹ̀ ajẹ́ kí wọ́n mọ̀ tó ma jíjẹ́ obìnrin tó lẹ́sìn tó máa ń sọ nǹkan míì ti ń ṣẹlẹ̀ fún yín yóò máa yà yín lẹ́nu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti ń borí hùn tó ń wọ jìlbáàb wọn lágbọ̀ọ́yé ẹ̀sìn lọ sí di pé aṣọ tí mò ń wọ yìí á ó pè fún nǹkan báyìí ó pè fún nǹkan báyìí ó pè fún pé kí n má kópa nù nǹkan báyìí wọn ò gbọ́dọ̀ rí mi níbi báyìí. ẹ gbọ́ tán ìtàn kan tó yani mo gbọ́ ó yani lẹ́nu ọba ni lọ́kàdé wọ́n ní obìnrin kan kan bí lọ́wọ́ ọkọ ti kọ̀ ń sílẹ̀ pẹ̀lú ọmọ kan kó dá nǹkan bò ń wáṣẹ́ tó ń lè máa ṣe bó sì jẹ́ ràn ti wá ràn yàn kọfẹsì obìnrin fúnra rẹ̀ wà lọ ìgbà tó wọn á lọ ọkùnrin yẹn wá sọ pé ọ̀rọ̀ ṣẹ tàbí ìrànlọ́wọ́ owó kọ́ lọ́rọ̀ tiẹ̀ kàn ọkọlọ yẹ kó o ní nínú bá níbẹ̀ wọ́n lọkọ mi ṣùgbọ́n pé ṣe lóun ló ń fi síwájú nìsín bí kóun orí sẹ wọ́n sá ní dandan dandan kọ́ni obìnrin yẹn sọ pé tọ́wọ́ bá lọ́kọ náà wọ́n farabalẹ̀ wá ni nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé la yuldaghul mu'minu min juhrin marratayn ọ̀yẹ́ káyọ̀ pé àkékè ọ̀gá yẹn gbójú wò kan náà lẹ́ẹ̀mejì òun ti ṣe kan òun rí bóun ṣe fẹ́ẹ̀lì òun ò ní fi wàdùwàdù tún lọ́ọ́ mú ọkọ̀ míì lọ́ba ní kó wò ó tó ń wo àbóhùn òwú obìnrin bá ní ni ìbéèrè dáhùn nǹkan tó ń bi ọ́ léèrè ewu ah, wo ṣe ohun òwu ọlọ́kọ ah, ó ní ẹ báàdì náà ọ̀dà tó ń bá sọ kó ń fẹ́ fẹ́ ọ kí ló rí sí wọ́n lọ ronú sí ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni ah, ọ̀dà ohun ò lè kọ́ yín lẹ́ni tó lè fẹ́ ọba jẹ bẹ́ẹ̀ ajẹpẹjẹ kò wọ́n wojú rẹ̀ obìnrin tí ń bójú obìnrin tí ń bójú ìmọ̀ni sì sẹ́kù ló máa ní rárá o rárá o ó lè wojú òun lọkùnrin máa ń sọ pé kí náà à ń bẹ̀ ṣé bí òun pẹ̀lú rẹ̀ náà ni wọ́n wojú rẹ̀ ńgbà tó ti gbà kọ́ fẹ́ o lóbìnrin bá ní rárá òun ò lè fojú hàn nígbà tó ti wá sọ pé wọ́n fẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ títí títí títí títí ọjọ́ fi lọ. ìgbà tí wọ́n kó omi tán wà sí tán láwọn ń padà sílé ó sin obìnrin lọ sílé tiẹ̀ wọ́n bá kí wọ́n ti tilẹ̀kùn àbáwọlé. tó o bá máì o lè wá sún ọ̀dọ̀ tó ẹ máa wo nǹkan mẹ́fà iná mọ̀ ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ kàn wọ jèlèbáàbù ni wọn mọ túmọ̀ rẹ̀ ọwọ́ àtẹ lọ́kùnrin ọlọ́kùnrin ọwọ́ àtẹ lílọ́lẹ́pọ̀ wọn àbí tó sùn tala ní kọ́kan lẹ̀kùn débi pọ́wọ́ fẹ́ bó àwọn aráalé rẹ̀ ó fi sílẹ̀kùn ọ̀rọ̀ òfo kí lẹ̀ ń sọ gan tóbi di pọ́jọ́ lọ débi wípé wọ́n ti tilẹ̀kùn àbáwọlé tiyín kó tó rántí pélé kan ló ń gbé wọn ó tilẹ̀kùn wọ́n á bá lọ lé òun sì gba yàrá kan pálọ̀ kan wọn á ní tó bá jókòó sí pálọ̀ yìí àwọn táwọn jọ ń gbélé wọn fura mọ̀ kóbìnrin wò ń wálé yàrá ni kọ́ wá mo rò pé rí bí dírámà ẹ̀ ṣe ń lọ tó òun náà bá wá yàrá ní ìsìn kò sẹ́ skills ó jòun owó ju ẹ̀ ẹ̀ oníwojú òun oníṣòwò ni mo ní ẹ̀. kò ní wojú yóò wojú àlọ́ ọ̀daràn lóbìnrin yẹn ọ̀daràn burúkú ọba wọlé ọfẹ dánwò ànábì wò pé sòótọ́ ni àbí èsòótọ́ lánàbì sallallahu sọ pọkùnrin kan obìnrin kan wọn ò ní jọ bẹ lábẹ́ òrùlé kan àfi kí ṣètọ́ ọ̀sẹ̀ kó kẹta wọn. ó ní paná tó fi sí ojú. tó bàbá ọ̀daràn bá paná ó ní kó tan tọ́ọ̀tì láìsí ansẹ̀t kó fi wojú òun àbẹ́rẹ́ rí nǹkan mọ́ èwo lọ́ba lóòjì tó ń bá tan kíní sí lójú àti ah masha Allah masha Allah èyí ọlọ́run wà báyìí ẹgbọ́n kan lọ́ba tún di pé ń fẹnu kò lẹ́ẹ̀kẹ́ mo ní à ah, orí ẹ̀ dàrú ni tó fi di pé wọ́n ń wòran wọ́n ti sẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ ti mú yẹn ti pa ó ti à la ilaha illallah ní wọ́n ló ń bojú lédè kúkúrú bàbá ọ̀daràn ọwọ́ gbogbo ọ̀nà gẹ́gẹ́ bí rìwáyà gẹ́gẹ́ bí rìwáyà torí pé ń tọ́ pa ojú ọlọ́run ló tó gẹ́gẹ́ bí rìwáyà wọ́n lọ gba gbogbo ìyànjú obìnrin ọ̀sán àjẹ kọ́bọ̀ ń lò wípé ẹ̀ṣẹ̀ téèyàn bá dá kọ̀kọ̀ yìí máa láforíjì ẹ lákọ̀ ẹ gbọ́rọ̀ <laughs> wípé òun á sọ pé sọ ọmọ pé ìwọ ti ní àwọn ìyàwó méjì tẹ́lẹ̀ tí bẹ lọ́dọ̀ rẹ̀ dì àmọ́ lu tí ó wà àwọn ìyàwó rẹ̀ sí ń òun sì ti lọ́kọ rí sọ ọmọ kíláàsì òfin ọlọ àwọn méjèèjì ọjẹ òkò táwọn èkùnù wọn ni tó bá jẹ kọkọ làwọn ti ṣe àforíjì máa wà rìwáyà tí wọn sá ń sọ fún wa tóbìnrin sọ ni pé wọn láwọn ń bá a béèrè wọn láwọn ń bóbìnrin yẹn béèrè wọn ní obìnrin yẹn sáni kò sí ń tọjọ bẹ́ẹ̀ ibi tí ó ti wá hàn sí ni pé káì ọ̀pọ̀lọpọ̀ kan wọ ìjáàbù jìlbáàbù yìí wọn ò mọ túmọ̀ rẹ̀ ó wá nígbà tí obìnrin yẹn ọgbà fún ọkùnrin yẹn wá yọ ìdí ara rẹ̀ jáde ni wọ́n á ń tì mọ́bìnrin ní fọwọ́ rálá ní fọwọ́ rálá títí tó fi dà wọ́n ní la hawla wala quwwata illa billah wọ́n á lóbìnrin yẹn ó ti wá sẹ́nu àwa máa oríṣiríṣi system tó a máa fi béèrè ẹ sáà ti ṣe máa gbé fún yín báyẹn pé wọ́n á lóbìnrin yẹn ìdààmú àgbà wípé tí ìsìnkú dájọ́ zina ló wọ́n gbà lọ́dọ̀ náà bàbá ṣe zina òun zina ni má wulẹ̀ san rẹ̀ jẹ sọmọ pé rìwáyà tẹ̀ ń fa wà làwa gbọ́ fa <laughs> so ẹ tó bá wà mọ lórí pé wọ́n ti ma kí ló ń wọ̀ ọ́nà tó fi di ma láì sá pẹ̀lú bọ́. pé ẹ̀mí òkúkú sí láàrọ̀ òun ni wọ́n ṣe ń dì mọ́ òun. a ọ̀daràn ló náà ọ̀daràn ló náà ó náà ara rẹ̀ ń bẹ lọ́nà káti ẹ̀ pé kò ju bí wọ́n ṣe ń sọ fún wa lọ torí ẹ̀ dákun tó rọ lọ kápẹ́ sinmi ní wọ̀ jáde sọ́yẹ kápẹ́ ṣe bẹ́ẹ̀. ẹ wàá máa bà Islam lójú jẹ́ ọwọ́ aṣọ ẹlẹ́sìn òun hùwà ẹlẹ́sìn aṣọ tó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ní kó lórí ibú má sùn má mi abatẹnijẹ́ rí mi sá onírègbè. tó o bá rí mi kọ tẹsẹ̀ ní kan sá ìtumọ̀ jìlbáàbù tẹ̀ ń wọ̀nù ọlọ́ni yá ayò ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yadanina alayhinna min jalabibihin dhalika adna an yu'rafna fala yu'dhayn wa kana Allahu ghafuran rahima màdọ́lọ́pàá nàbì sallallahu alaihi wasallam láṣẹ. ó sọ fáwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ lóbìnrin àti gbogbo àwọn obìnrin àwọn mùsùlùmí kí ma máa gbé aṣọ wọn gbàgẹrẹ wọ̀ ọlọ́ọ̀ni dhalika ló kéré tí wọ́n fi dá wọn mà pé mùsùlùmí làwọn eléyìí aninilára kan àfilọ́kúlọ́ kò sí tí ó níbẹ̀ yẹn rí nàìjíríà wa náà bó ti ṣe bàjẹ́ tó àwọn obìnrin tí wọ́n jèlè báàbù yìí fẹ́ràn àwọn ọmọ ọ̀daràn kan ká alájà ló léyìí o alájà wa dọ́kun o subhanallah ìwọ máa ń fẹ́ wuyùn ọ̀wọ́n á fi ń ṣe rárá òfin ṣe bàjẹ́ amúnibúni lóṣù wọn kọ́ àwọn aláìlórí lọ́pọ̀ láyé yìí táwọn ń bẹnu àtẹ́ lu ní ìsìláàmù ní kí àwọn obìnrin ọmọ àwọ̀ àwọn ń sọ pé jìlìbáàbù kí n pátá lárúbáwá ni ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ti rọ lọ sẹ́mi pátá lárúbáwá náà ni sọ̀láàtì àbẹ́ ẹ̀kọ́ ni àbátà alárúbáwá kọ́ ni zakat àbẹ́ ẹ̀kọ́ ni tẹ̀bátà alárúbáwá náà ni siyam tẹ̀bátà alárúbáwá ni hajj tẹ̀bátà alárúbáwá ni umrah ebe àwọn kan ti ṣáájú wọn ti ṣe umra Ọlọ́run tó rán anabi sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá yìí ajẹkọsà náà gbogbo ẹ àlìjẹnà àwọn aláṣà ni wọ́n fẹ́ wọ̀ lórí ìdílé ọjà bẹ̀rù Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run ọkọjá ntí èèyàn lè máa fi ṣẹ̀fẹ̀ kí gbogbo obìnrin tí wọ́n jìlbáàbù kọlọ mọdájú pẹsìn ni wọ́n ń ṣe. o si gbọ́dọ̀ pa ẹ̀sìn yẹn má o gbọ́dọ̀ pa ẹ̀sìn yẹn má tó burú jáì kó a jẹ́ pé wọn ni wọ́n á tún máa báńdì rẹ́gbè nídìí ìranù kí wọ́n á ní ń ṣe lọ́rùn ọ̀daràn kí ni jìlbáàbù ń ṣe lọ́rùn ọ̀zìnà. A'udhu billahi minash shaitani rajim bá ń lónìí wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك a gbọ́ pé ẹrú ọlọ́ọ̀kan ó ló ra àwọn ẹ̀rọ eléyìí tá à ń gbé lọ́wọ́ yìí láti fi ran ẹ̀rọ alákọ̀ọ́kọ́ tá a ti rà lọ́wọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá akọ́sán lẹ́sàn-án rè ọlọ́run kò ṣe ní ọ̀kan nínú sábàbí ilé ìjọba máa wò máyà tí pẹ́ sèèyàn rẹ̀ títí jẹ́ kéèyàn ọ̀rọ̀ náà lọ lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmù gbogbo àwa náà gbogbo wa gbogbo wa kọ́lọ̀ ń dákun kó fún wa ń dáadáa sí i náà kí ẹnì ṣe kọ́ ọ mọ́. إن محمد رسول الله الصلاة هذا الفلاح فمن الصلاة قد قام